الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين يقول المصنف حفظه الله الشرح ليني على أوانتي أتكا سواجه كان يحصل للرسول صلى الله عليه وسلم بعض الآيات الدالة على أنه نبي مرسل من الله àwọn àmì àwọn asẹ́ ìyanu tó wáyé látọwọ́ anábùa Muhammad sallallahu alaihi wa sallam fún nǹkan kan kọ́ ju kó lè bá a rinlẹ̀ lọ́kàn gbogbo ẹni tí anábì jíṣẹ́ fún pé a òǹkọ́ran rẹ̀ o. ẹni ọlọ́run rán lélẹ́ o lágbára rẹ̀ fi kárò nǹkan báyìí o. tazidu imana man ra'aha aw sami'a ẹ̀rọ àwọn àmì àmì tọ́lọ́run ní ọ̀sẹ̀lẹ̀ lọ́wọ́ ànábì yìí nǹkan yóò ṣe ni pé gbogbo ẹni ọgbí abẹ́ni ọgbọ́ ọyẹ kó lékún ìmánì rẹ̀ ni o. fàmí ń dálìkà ní àwọn àmì yìí انشقاق القمر ونسلẹ̀ ńlá ọ̀sẹ̀lẹ̀ lójú ayé ànábì sallallahu alayhi wa sallam ìpè òṣùpá kan òpin sí méjì. wa nab'il ma'i min bayni asabi'ihi ara ẹ̀ náà ni omi díẹ̀ tá ànábì fi ń sálù àlá tí wọ́n ń sẹ́ tí ń sẹ́ tó fi wá tó one thousand five hundred yẹn á mú un àti sàlùwàlá. وحنين الجذع إليه عندما تركه في الخطبة igi kùkùté tànàbí nfarati sallallahu alaihi wasallam ní bá ń ṣe kútúbà kó tó ní mẹ́mbàrí níjọ́ tànàbí fìlẹ̀ tó lọ lo mẹ́mbàrí tí kàǹkún mi ń kùn ti pé ìbànújẹ́ kànẹ́bí tó wá lọ fọwọ́ lé e tó sì dákẹ́ gbogbo eléyìí èsì tí ordinary èèyàn lè ṣe o àwọn àmì tán lọ ní ọ̀sẹ̀lẹ̀ lọ́wọ́ anábùa Muhammad sallallahu alaihi wasallam láti lè fi ọkàn mùsùlùmí rinlẹ̀ pé á ìǹsìnà o ìǹsì èèyàn tẹ̀lé o ẹni ọlọ́run rán mọ̀ tẹ̀lé o ọlọ́run mọ́sá kàwá kúnnú ẹni tí yóò rí àmì ọlọ́run tọ́lọ́wọ́n wàá lò ó tí ó fi fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ yóò fi sàlékún ìmánì wa alfawaid torí náà sọmárì ìlàrí mú nù àǹfààní nínú báàbù tá a kà yìí alùpùpùlà alákọ̀ọ́kọ́ sídìkù nùbúwà ti nàbí yìí na muhammadin sallallahu alaihi wa sallam òdodo nìyá nàbí o nàbí anabuwa muhammad sallallahu alaihi wa sallam ló gbé dìde o ìwà lọ́rọ̀ ń o. الثانية عظم قدرة الله الذي زوده بهذه الآيات فالنبي بواسي سيئانو ọlọ́run ní káwọn àmì báyìí ó ṣẹlẹ̀ látọ̀ wà nábì kọ̀dá sí fún rẹ o ẹni ọ̀ràn náà ló fún ṣe o àjẹ́ pé ìhun náà jẹ́ a mọ̀ pé agbára ọlọ́run ọ̀làlà o àfi tí ọba fẹ́ ṣe o ṣèǹtàgbára ọlọ́run ọ̀ká láti ṣe o àfi tí ọba fẹ́ ṣe o. هذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين